adúpẹ́ fún ọlọ́run alhamdulillah àti dúpẹ́ fún ọlọ́run ní ẹ̀kan sí alhamdulillah ọba tí ó fún wa nígbà láàyè láti lè máa tẹ̀síwájú níbi tí a bá tafsir wa dé lánàá ìyẹn suratul an'am ọlọ́run ọba tó dá wa ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ lápapọ̀ ó sì tún kọ́ wa lẹ́kọ̀ọ́ láwa ta jẹ́ mùsùlùmí ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa àwọn òfin èyí tó fún àwọn ànábì ọlọ́run ibi gbójú lánàá náà láti máa tẹ̀síwájú أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو واعرض عن المشركين أعوذ بالله من الشيطان الرجيم fẹ́ sọ yìí lérí ànábì nìkan ló mọ ṣùgbọ́n tí o bá ti rí bẹ́ẹ̀ á lè mọ̀ pé sọ́dọ̀ bá ti ní mo pèrè ànábì àṣẹ tó fẹ́ tẹ̀lé pọ̀ mọ́ lórí tànábì nìkan ó kárí gbogbo àwa tàjẹ́ àlùmọ́ rẹ̀ ọlọ́run ọba ní tẹ́bí máa uhiya ilayka min rabbik. ittabi' máa. aláwọ̀nìrẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ti dọ̀rọ̀ yẹn fún ọ ọ̀rọ̀ kan ṣoṣo ni tí ò ní dàkejì kì í ṣe nọmba fẹ́ nọmba túláàsì ó náà ló jẹ́ fúnra ànábì ó náà ló sì jẹ́ bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀yin àlùmọ́ rẹ̀ kí ni nǹkan náà. ìtàbí iná òfìyà ilẹ̀ ìkàlẹ̀ rọ́pì. tí mọ̀ràn bá pọ̀. tí kọ́ wa bá ń sọ tiẹ̀ eré ànábì èyí tó máa tẹ̀lé ó náà ní tọ́lọ́wọ́n bá rẹ tó fi ránṣẹ́ sí ọ látọ̀dọ̀ ọlọ́run ọ̀rọ̀ yẹn ni kò tẹ̀lé tọ́lọ́run. اتبع ما أوحي إليك من ربك. táwọn èèyàn bá ń ronú ìgbésẹ̀ wo la fẹ́ gbé bó o la ṣe fẹ́ rìn bó o la ṣe fẹ́ ṣe irú ìlànà wo la fẹ́ tẹ̀lé. bọ́rọ̀ ti wulẹ̀ kó pọ̀ tó bí mọ̀rọ̀ ti wulẹ̀ kó pọ̀ tó ọlọ́run ra ànábì. ọlọ́run ní tíra ànábì ó mọ̀ tẹ̀lé lórí gbogbo ògbésẹ̀ tó o bá fẹ́ gbé gbogbo ìdájọ́ tó o bá fẹ́ mú wá gbogbo tó o o gbúdọ̀ máa tẹ̀lé ta fi ránṣẹ́ sí ọ látọ̀dọ̀ ọlọ́wọ́ bá rẹ. ìtẹ̀lé máa ń hìyà ilé ìkànnì rọ̀bì. àfọwọ́ ìmáàmù ibnu kathir wọ́n ní ọlọ́run ó ń sọ fún arábìwá muhammad yakulu ta'ala amiran li rasulihi waliman tabi'a tariqa ọ̀rọ̀ yìí tọ́lọ́wọ́n bá dojú rẹ̀ kọ́ ànábì ó pa ànábì láṣẹ wàlìmọ́n tẹ̀bí àtọ̀rí kọ́tà àti gbogbo ẹnikẹ́ni tó bá ń rin ojú ọ̀nà ànábì kí láṣẹ tọ́lọ́wọ́n bá pa wá ó náà ni pé tọ́lọ́run ni a máa tẹ̀lé bọ́lá ń bá ṣe gbófin ẹ̀ kalẹ̀ náà ni ká sì máa tẹ̀lé ká tẹ̀lé òfin ọlọ́run lórí ètò àlámọ̀rí ẹ̀sìn wa bó o láṣẹ sin lọ́run ká má sìn bó ṣe wù wá má sọ wípé egun rẹ le ó fàṣùbà ó fi kí méjìlá báwo wọn bá ṣe là á kalẹ̀ náà ni ká máa tọ́ lérí àlámọ̀rí ètò sẹ̀mí wa báwo wọn bá ṣe ní ká tọ́ náà ni ká máa tọ́ lọ́wọ́ ń pa ànábì láṣẹ bẹ́ẹ̀. ọlọ́run náà nẹ́bí ó ti dọ̀rọ̀ ẹ̀ lé ọ lórí àṣẹ tí ọlọ́run ọba rẹ pa ọ́ wá yìí tó fi ránṣẹ́ síra nàbì ó náà ni ó máa tẹ̀lé ìlànà tọ́lọ́run ọba ní kó dúró lé lórí mọ́ ẹsẹ̀ kúrò ń bẹ́ẹ̀. ọlọ́run nítorí pọ́lọ́run ọba rẹ ònlọba tó tó tẹ̀ láṣẹ ònlọba tó tó pàní láṣẹ torí pọ́ba tó ríwájú tó rẹ̀yìn ni ó mọ tí ó ṣe wá láǹfààní ló fi ṣòfin ó mọ tí ó ṣe wá láǹfààní ló fi pàṣẹ ó mọ tó lè kó nira bá wa ló fi ṣòfin ọlọ́run ọba náà lọ́ba tó ṣe pé la ilaha illa hu. la ilaha illa hu. ọba tó ṣe wípé kò sẹ́nìkan jíjọ sí tọ́sí ní sánmà àti ilẹ̀ àti láforúfojì àárín sánmà àti ilẹ̀ kò sẹ́ni tó tó tọ̀sìn wá gbà ilá ohun àfọ̀hún nìkan. ọlọ́run wá ń kọ́ ànábì lẹ́kọ̀ọ́ lórí pé ibi ti gbé dìde àárín àwọn ọ̀sẹ̀ bọ àárín àwọn tí wọ́n kọtọ lọ ni àárín àwọn tí ń sọ wípé ẹja ń gbọ́ tẹnu ẹ ẹja òun tó fẹ́ sọ. So ọlọ́nira nẹ́bì tó bá ti wá sọ̀tọ̀ lọ́hùn fún wọn ìwọ pa wọ́n tì. ọlọ́nira nẹ́bì sọ́lá àrùn sọ́lá ọlọ́nira nẹ́bì tó bá ti jíṣẹ́ ta àrùn fáwọn ọ̀sẹ̀ bọ́ wọn yìí wàá rí dáhùn ìmùsùlùkín rí ànẹ́bì ya sọ tiẹ̀ ní kó o sì kó lọ́dọ̀ wọn má bá wọn jókòó papọ̀ má bá wọn dá nǹkan kan papọ̀ má kún wọn lọ́wọ́ lórí ẹbọ nítorí wípé àyà yìí àwọn àfáà ni ó sọ kalẹ̀ kí àyà ayatul qital àyà pé ká gbógun ti àwọn ọ̀sẹ̀ bọ́ kó tó sọ kalẹ̀ torí pé àyà pé káwa mùsùlùmí tọ́lọ̀ wọn bá pa ànábì láṣẹ pé kó gbógun ti àwọn ẹlẹ́bọ lẹ́yìn ọ̀rẹ́yìn tánàbí dé lu Mọ̀dínà lẹ́yìn ọ̀rẹ́yìn tánàbí wá ṣe tọ́lọ fatihu maka táwọn mùsùlùmí tí wọ́n sí ìlú maka tánàbí wọnú ìlú maka tánàbí tawaf tánàbí ṣe gbogbo tó fẹ́ ṣe tó kó gbogbo ṣàtìbẹnu kàába tánàbí kó jáde ọlọ́run bá bìtọ̀ pé iná iná mẹ́rin mùsùlùmí kún un náà lẹ́jà sán. iná mẹ́rin mùsùlùmí kún un náà lẹ́jà gbogbo àwọn ọ̀sẹ̀ bọ àwọn tí wọ́n ń sin nǹkan mìíràn. lẹ́yìn ọlọ́wọ́ ọba tó dá wọn bá sì gbé wọn léèrè ipòkúta tó ń sìn sókúta yìí ló dá yóò sọ ló dá ẹni tí ń bọ odò bẹ́ẹ̀ bá bí léèrè pé sódò ló dá yóò ní rárá yóò ọba ló dá wọn ọlọ́run rà wípé ọlọ́run àwọn ọ̀sẹ̀ bọ ẹ̀gbin ni wọ́n gbogbo ìtumọ̀. tá a fi ń pè nǹkan lẹ́gbin náà ni wọ́n fi jẹ́gbin lọ́dọ̀ ọlọ́run wọ́n jẹ́gbin bìlìmọ̀nàwíyà wọ́n jẹ́gbin bìlìmọ̀díyà wọ́n jẹ́gbin látara ìṣesí wọn bẹ́ẹ̀ bá rójú ọ̀nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ̀nà tó dáa tán tíjọba bá sọ̀nà tí wọ́n dá ọ̀dà sí nígbà tọ́nà wò tí ì wọn ò ní gbẹ́ bọ́ bẹ́ẹ̀ nígbà tó bá wá sí ọ̀dà tó dáa tán wọ́n wà máa kó pàǹtí síbẹ̀ wọ́n kẹbọ síbẹ̀ oúnjẹ àjẹkù òkú gbèdé eku àwọn àwọn ẹni tí ò wúlò gbogbo àwọn wà síbẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ẹ̀gbin ni ọlọ́run bá jọ pé innamal mushrikuna najasun. innamal mushrikuna najasun. ẹ̀gbin ni wọ́n nítorí pé gbogbo nǹkan tí ń jẹ́gbin náà ní àlìjẹ́ wọ́n máa pa wọ́n láti kún wọ́n máa ṣe kí wọ́n jẹ òkú ẹran tọkọ̀ pa tó ti kú àjẹnú wọn ni kí wọ́n jẹ ẹ̀gbin sinmi gbogbo àwọn òkú e, e, e, ọ̀fọ́n àbí ọ̀sìn tó ti kú tó ti jókòó mbete náà ni wọ́n máa wá kiri bẹ́ẹ̀ sì ni Islam jẹ́ pé wà pé gbogbo nǹkan tó bá ti kú lórí jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà mẹ́rin àwọn nǹkan tí Ọlọ́run ṣe ní halal bá dìé ṣe rí òun halal ni àkùkọ dìé tá a bá pa ọlọ́run sí lẹ́tọ̀ọ́ ká jẹ ṣùgbọ́n ọkọ̀ wa pa ọkùkọ adìẹ kan ọwọ́ kú sí títì ọwọ́ lọ gbé kọ́lá àbá ṣe é fẹ́ jẹ́ ni ọlẹ́ẹ̀jẹ́ ọlẹ́ẹ̀fẹ́ lò fún oògùn kan ni nítorí fi lè mú ọ tó lè jẹ́ òun lè fi ṣòògùn náà torí kò dìbò kú gbèdé òkú ewu òkú ọ̀fàn tó ti gbẹ òkú asín náà ló tún wá ń jẹ ọlọ́run ọba ní ṣíṣe àwọn ọ̀sẹ̀ bọ́ nìyẹn innamal mushrikuna najasun. ọlọ́run ọba láwọn ọ̀sẹ̀ bọ́ ẹ̀gbin ni wọ́n látara àbí bẹ́ẹ̀ fala taqrabul masjidal haram ba'da amikum hadha ọlọ́run ìlànà nàbì ẹ̀ mẹ́jọ wọ́n súnmọ́ kàábà mọ́ lẹ́yìn ọdún tí fatihu maka tó ti wáyé ọlọ́run ìlànà nàbì ẹlẹ́bọ ògbúdọ̀ débẹ̀ gbogbo ìwòsàn àwọn tí wọ́n kó nù káábà ẹ̀kọ́ gbogbo ẹ̀ jáde látọdún náà jẹ̀ náà bẹ̀lẹ̀bọ̀ kan bá lò lọ mọ́ká yóò yà pa ó kọ̀dà ní àbí kó fira rẹ̀ pamọ́ kí wọ́n máa kọ́sẹ̀ bọ́ ni ṣáájú kí àyà yóò tó sọ ọlọ́run bá sọ fún anábì ńgbà anábì tọ̀ àárẹ̀ àwọn tá a ti dá ọ rèé àwọn tá a ti gbé ọ ìrẹ́ ànábì tó bá ti pè wọ́n tí wọn ò gbọ́ tiẹ̀ wá rọ̀gbà nílẹ̀ wọn ṣẹrẹ kí ìwọ́sàfì wọn lẹ̀ torí pé tó bá lọ́mọ àwọn òkùnkùn mọ́ wọn ẹnu wọn tọrọ jù ọ lọ wọn ní fún wọn lè kanna jù ọ lọ nígbà náà nínú ògbóró mọ́kà ara ẹ̀kọ́ nìyẹn nínú ẹ̀kọ́ dáwà bọ́wọ́ ẹni ọ̀bá tẹ̀ kú dà ẹnìkan ìbéèrè kú tó pa bá bẹ́ẹ̀ bọ́ bá ṣe mọ ló ṣe máa ṣe bí wàá sí ọ̀hún bá ṣe gbà ló sì ṣe máa ṣe nítorí gbogbo náà kásìkò yóò tó ṣẹlẹ̀ àdébíwá Muhammad sallallahu alayhi wa sallam ànábì bẹ̀ lọ àwọn kèfèrí ìlú Mẹ́kà wọ́n ń fara ní ànábì wọ́n tún ń fi ara ní àwọn tó gba Islam ìfaranitán fi ń ní àwọn tó gba Islam ìfarani tó pọ̀ ni wà á gbé ẹlòmíì wà á gbókùtà lè láyà nínú ọ̀rọ̀ ẹlòmíì ń bẹ wọn á fìyà jẹ tí ó sì dákú lórí ìdíyà àmọ́ látara pé oníran oníbíbí làlẹ́bí nínú olùmọ́gà sọlá ẹ̀rọ̀sẹ́lá wọn ò ránàbí ṣe ní sùtá àmọ́ wọn á ṣe ní sùtá ẹnu bí bá wọn á pè ní òkùdán wọn á pè ní wéèrè bí bá ń kírun wọn á wá ẹwọ bí ràkúnmí bó ṣe tó gbogbo ìfún ràkúnmí àwọn ẹgbọ́tọ̀ ràkúnmí táwọn mi bá forí kalẹ̀ wọn á sì wá lọ gbé wọn gbélé lórí àrẹ́bí ọ̀wá nílé torí dìde lẹ̀ nílùú mọ́kà nígbà náà àwọn ni wọ́n pọ̀ àwọn ọ̀sẹ̀ bọ́ ọlọ́run wá nípa náà bí wọ́n máa ṣe sùúrù débi páwọn sàábé wọn lọ bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam wọn ní lè òjíṣẹ́ ọlọ́run òun abáwa bẹ lọ́run kọ́lọ́wọ́ bá kó gbà fún wa òun abáwa bẹ lọ́run kọ́lọ́wọ́ bá kó sànàṣe fún wa ìyà yìí pọ̀ anábì wa sọ fún ẹsẹ̀ sùúrù ìdẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá dé tán walakinnakum tasta'jilun alábìlẹ̀ kẹjú ni arábìnrin kí wọ́n ṣe sùúrù onírúfẹ́ ẹsẹ̀ sí báyìí lànàbí wà títí títí lànàbí fi ní káwọn kan ní àwọn mùsùlùmí kí wọ́n ṣe ìkíra lọ sí ìlú habasha àwọn tí wọ́n lọ habasha Ethiopia lẹ́nu nígbà tí wọ́n lọ tó tó pẹ́ wọ́n tó padà wá lọ́dún tí ẹni tó jẹ́yàwó ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìyá Khadija tọ́lọ́wọ́n bá fi ṣe ìbò àṣírí fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam lọ́dún náà ó bá jáde láyé lọ́dún náà kan náà ni ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbúkọ́rí onáàgbáde láyé wọ́n pe ọdún náà ní amul hosni ọdún ìbànújẹ́ àwọn kékeré wa nítọ̀ ọdọ̀ àbáyé àwọn táwọn wò máa la náà ni wọ́n ti dáre láyé ànábì wa pinnu pé tọ́ ní ti ń ṣẹlẹ̀ nílùú mọ́kànjẹ́ èrò ìsíwájú bóyá ń wọ àwọn tí ó gbà mí ànábì lérò pé bóyá tọ́ ìfù ní ó jẹ májà ní láì mọ̀ pé mọ̀tínà ní ó jẹ bí kánẹ́bí ò ṣe ń kíra lọ anẹ́bí bá gba tọ́ ìfọ̀ anẹ́bí gba tọ́ ìfọ̀ lọ anẹ́bí padà àwọn ará tọ́ ìfọ̀ pé tí mo gbé wá rè ọlọ́wọ́n bọ̀ ọ̀kan ṣoṣo ni wọ́n ní àkùsí ah, láì fi àwọn náà fara ṣáàdù olùdó wa wọ́n bá lọ sọ fáwọn òmùgọ̀ àwọn àgbẹ̀gbẹ̀rẹ̀ àwọn ọmọ kéékèèké wọ́n bá ní kí wọ́n sa òkúta lọ́wọ́ wọ́n ní káfíńtì ọmọ bọ̀ níjọ́ náà anábì ń bẹ pẹ̀lú Said ibn Haritha radiyallahu anhu wọ́n ní máa bọ̀ wá fẹ́ gbọ́n tó wù bánàbí ṣe ní kó wọ́n súnmọ́ wọn kọ́ máa ṣàlàyé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ lókúta wọ́n wá ń sọ anábì lókúta anábì wa pẹ́yìndà sallallahu alaihi wasallam Said ibn lóbi jẹ́ pé wa wọn sàábẹ́ òun wá ń fi ara gba òkò débi pé kókò kankan mọ́ bá ànábì sallallahu alaihi wasallam òun wá fàyà gba òkú gbogbo ara rẹ̀ kìkì ẹ̀jẹ̀ nítorí pé kó jù mọ́ kí òkú mọ́ bá bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àtúntò pé òkun nàbì rasulullahi muftaradun wa òkú àṣà àbẹ̀yẹ lọ́rọ̀ bẹ̀rọ̀ hánì. وهم أصحابه نور برهان حب في رسول الله مفترض وحب أصحابه نور برهان وحب أصحابه نور برهان وما ما هو كان وصحابه سي ó tún ká wọn afáàtúnṣẹ́fẹ́ múnlẹ́bí rasulillahi mufutarọ́dún kánífẹ́ àdébíwá muhammed sallallahu alayhi wa sallam tọkàntọkàn tẹ̀mítẹ̀mí ọ̀ràn yẹn ni wọ́n mú kó asáàbì lọ́rọ̀ bíbọ́rání wọ́n mú kó asáàbì lọ́rọ̀ bíbọ́rání. bẹ́ẹ̀ sì ni kánífẹ́ àwọn sàábé àwọn tí wọ́n bá nẹ́bì fi ojú mi náà yà àwọn tí wọ́n ṣe wípé wọ́n dúró tànẹ́bí gbẹngbẹng ká nífẹ̀ẹ́ wọn àtúntò ọ̀rọ̀ ẹ̀yàn fún gbogbo wa ni. gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ kọ́lọ́ ló dá òun tó gbà kọ́lọ́ wọn bá ló dá omi ara àtẹ̀jẹ́ ara òun. láyé mi ẹ̀ nà bá bá kiri mi kò tá ni. لا يرمين باب كريم بهتاني يعلم أن الله خالقه لا يرمين أبا بكر ببهتان gbogbo ẹnikẹ́ni tó bá gbà pọ́ lọ́wọ́ ọba lọ́dáhùn ògbódò yóò sùn tìtì sáfà wa àbúbákiri torí pé níbo ló tó ìta ló tún kàn afdol khalqi ba'da nabiyina muhammed sallallahu alayhi wa sallam abubakar alalibla ẹni tó tún lóore nínú ọmọ ẹ̀ lẹ́yìn ànábì onálàfà wa abubakar láyàrá mi àná bá bàkẹ́rẹ́ bẹ̀bọ̀ tání láyàrá mi àná bá bàkẹ́rẹ́ bẹ̀bọ̀ tání. wàlá bá a sì sọ́ọ́. ولا أبا أفسد الفعل وتصائبه ولا الخليفة عثمان بن عفان ولا الخليفة عثمان بن عفان ولا أبا حفصي الفاروق صائب بس يعبد الصروف سبب حفص في أفا عمر a gbọ́dọ̀ sọ̀rọ̀ múùsì a gbọ́dọ̀ yọ sùkè tẹ̀sí Umar bákan náà wàlálẹ́ ọ̀lẹ́ bàtà ọ̀dọ́ máa dábọ̀ ní àǹfààní wàlálẹ́ ọ̀lẹ́ bàtà ọ̀dọ́ máa dábọ̀ ní ṣe kàlífẹ̀ lẹ́ẹ̀kẹta èèyàn gbọ́dọ̀ sí ọ̀run sọ́sí. أما علي فمشغل فضائل أما علي فمشغل فضائل تبارك الفاتحة فهو علي وما أبو طالب ọlákọ́lọ̀ wọn bá ṣe fún ali kì í máa ṣe kékeré èèyàn pàtàkì ní afáwà ali nínú gbogbo àwọn sàábé. àmọ́ ali yóò fà máṣe ọ́ fà bá ìlú. والبيت لا يستوي إلا بأركانه والبيت لا يستوي إلا بأركانه táwọn mẹ́rin ènìyàn bá ti gbó òkú ilé ó ti dúró òkú mẹ́rin ilé lónìí tí mẹ́rin ò bá dúró ilé ò ní fara rọ والبيت لا يستوي إلا بأركانه والبيت لا يستوي àwọn sàádé àgùdọ̀ sí ọ̀rọ̀ sọ sí wọn àwọn ṣíyà àwọn ni wọ́n pè wọ́n ní kẹfì wọn adékọ́lọ̀ ó làánà òrùsà kùrẹ́ṣì méjèèjì àtàwọn ọmọ wọn obìnrin kí ni wọ́n gbà lérò pẹ̀lú òrùsà kùrẹ́ṣì òun náà làbúbákiri àtọmọ rẹ̀ áyà Umaru ni òrùsà kùrẹ́ṣì kejì àtọmọ rẹ̀ hafsọ. والبيت لا يستوي إلا بأركانه والبيت لا يستوي إلا بأركانه torí pé àwọn tá à ń sọ̀rọ̀ wọn nínú wọn ní zaidu ọmọ haritha ló wà jọta wí ó wá ń fi ara gba òkò jẹ̀mọ́ ta ló lè ṣe nínú wa bẹ́ẹ̀ ó ń fi ara gba òkò kókò mọ́ bàbá nẹ́bì sallallahu alaihi wasallam jẹ̀mọ́ bẹ́ẹ̀ yẹn bá láǹfààní àti mọ ibi tí wọ́n ti lẹ òkú má nẹ́bì níbi tó rìn dé ní tọ́rì bẹ́ẹ̀ yẹn bá mọ̀ bíbẹ̀ ṣe jìnnà èyàn mọ̀ pé kì í ṣe èmi kékeré tàbí fẹ́rẹ̀ èyàn ṣe ọ̀fin tó tó ìmọ̀ ṣọ̀fin tó tó ẹ̀ ní tọ́rì débi tí wọ́n ṣe ànábì pẹ̀lú òkú mọ̀ wá òun sùhánà láti bí síbí fún òṣùpá rẹ̀ lẹ́yìn. والبيت لا أستوي إلا بأركاني والبيت لا يستوي إلا بأركاني ẹ̀mẹ́ ìtànẹ́bí ọ̀nà tó torí rẹ̀ jìyà tó ọ̀hún kó náà ló wá di ìrere mi ó sọ fẹ́ lómi pé ànábi sọ báyìí tó nígbà náà wá bọ́ látara àti ilé gbogbo ìgbà tí wọ́n ń ṣèṣe sí yẹn ọlọ́ni rẹ̀ ànábi wọn adérí ààrẹ yìí mọ̀ṣẹ̀rẹ̀ kéèké. ọ̀rọ̀ àárín ní àná ọlọ́nira ànábì sáfìwọ́n lẹ̀ má bá wọn já pátá ànábì wa ń lọ bàtó wáyà ànábì wa dúró sínú ọ̀rọ̀rọ̀ igi dàbínú bí oko dàbínú kan nígbà tí wọn padà lẹ́yìn gbogbo ara kìkì ẹ̀jẹ̀ ànábì wa ronú pé mọ́kà tí mo fẹ́ padà sí àwọn aráàlú maka, wọn ti ṣèlérí pé kò wọlé náà. torí pé àwọn tó lè gbà á kalẹ̀ lọ́wọ́ àwọn ọmọ òsì láyé mọ́ tọ́ìfù tó lọ náà ní kó dúró sí gbogbo wọlé wọ́n sì ti gbọ́ báwọn ará tọ́ìfù ti lé wọ́n ní gbogbo wọlé ànábi wa bẹ̀ lọ́wọ́ ànábi wa ní aláwọ̀ ẹ̀yẹ lọ́wọ́ àdúrà ló ṣe pàtàkì wà lọ́ ẹ̀ka mọ̀ ànábi ní aláwọ̀ ẹ̀yẹ lọ́wọ́. ní aṣọ ilé ìkàdọ̀ àgbà kó wọ́n arábìnrin rẹ aláwọ̀ ọba mi mò ń kíbò sí wásọ́dọ̀ rẹ ọ̀lẹ́ mi mí mo ya ọ̀lẹ́ mi lágbára ẹni yẹpẹrẹ ni mo jẹ́. gbogbo gbígbá bẹ́rẹ́bẹ́rẹ́ mi kò tó tàwọn tó kó mi ti nítòwó mi ti po wọn ju mi lọ wọn lágbára ìdánilẹ́bí nìkan mo fi jù wọn lọ. wàhálà ni àlànà sì mo sì yẹpẹrẹ lọ́dọ̀ àwọn èèyàn wọ̀nyí ká tó dápọ̀ àwọn ni wọ́n pè nínú ìlú mọ́kà. ìlà márùn tẹ̀sí lónìí. ìlú ọlọ́run ọba ta ló fẹ́ kọ̀rọ̀ mi lé lọ́wọ́ rí. ìlà bàyè dé sáwọn ènìyàn tí wọ́n ta kété tí wọ́n ń wò mí tán wọlé tí mo fẹ́ ṣubú sí sáwọn náà lọ fẹ́ kọ́rọ̀ mi lé lọ́wọ́ ọlọ́wọ́ ọba tó dá mi. àbí àwọn tó ṣe pọ́tà mi ni wọ́n ọlọ́run má fi ìwé mi sọ́dọ̀ wọn páwọn ni wọ́n sáyìn rẹ̀ mọ́jọ́ jẹ́ pé ìwé oríire mi mọ́jọ́ ọjọ́ pọ́tà mi ni ó sáyìn rẹ̀ ìtumọ̀ tó súnmọ́ nìyẹn. anábìnrin ọlọ́run ọba àbáwọn tó jọta mi máa ń lákìtà amúrí mọ̀jẹ́ ó ṣe páwọn ní òní kápá lílé àlámọ̀rí mi. ọ̀la tẹ́kínní ni ìlànà kù sí. ìrà má dá mi dọ̀rọ̀ ara mi wala ilá nọ́ọ̀sì má sì dá ọ̀rọ̀ mi má kọ́rọ̀ mi láwọn ènìyàn lọ́wọ́ tó o bá ti bínú sí mi ọkàn mi balẹ̀ adó gùn anabi wa ń bẹ lọ lẹ́nu ìbẹ lọ wọn bá yìí lọ anabi wa ọlọ́run wa rán malaku jibirin sanabi pẹ̀lú anabi ọlọ́run ọba ti rán òun sí ọ tó orí mọ̀lẹ́kà ti ń mójútó àpáta àwọn òkè ńláńlá ntọ́ ọba ti fẹ́ kó ṣe ọlọ́run ti yọ̀ọ̀dá rẹ̀ fúnra anabi tọ́ ìbùsùn ní òkè yí wọn ká tọ́ ọba ní kọ́lọ́ ọba kó sí òkè yẹn nídìí kọ́ dàájọ́ gbogbo kan parẹ́ ọlọ́run bá ti yọ̀ǹda fúnra ànábì ànábì wa sọ fún jìbìrì lórí pé ọlọ́run má ṣe bẹ́ẹ̀ torí kó ṣe é ṣe kọ́lọ́mọ bó padà tó dìde nú àwọn àrọ́mọdọ́mọ wọn tí ó gbà tí mo ń nílé ni tí ó gbà á gbọ́ wọn àrídáàdì lùmọ̀ṣẹ́kìn. ànábì wa ànábì olójú àánú ni jàmá gbogbo àwọn àtàyè ń bẹ́ńlẹ̀ ìtàn ọdún kùránì lọ́wọ́ ọ̀tún ó mú dà lọ́wọ́ òsì tó ńlá yóò máa sọ àrògẹ́ àdéhùnmọ́ṣẹ́rẹ́kì. anábì wa ń bẹ lórí ìṣesí àti ọmọkà ó di ìṣòro nínú ìlúfi tí wọ́n bí sí tọ́jú òsè padà sí anábì wa ránṣẹ́ wọn pẹ̀lú kan ní mọ́tàlẹ́ gbóná ìdí arákùnrin yìí kèfèrí ni kì í ṣe mùsùlùmí kèfèrí ni àmọ́ nínú àṣà àwọn alárúbáwá wọ́n ń pe kínní kan ní al-istijār òun bẹ̀bẹ̀ nínú àṣà wọn bí ẹ̀tọ́ rẹ bá ń bẹ lọ́wọ́ ẹnìkan bó o bá lè gbà á ó lọ ọ̀dọ̀ ẹni tó lágbára tó lè bá ọ kì í sọ̀rọ̀ ẹ̀sìn yóò bọ̀ yóò sì fi yọ lọ́wọ́ anabi wa ránṣẹ́ sínú ìlú mẹ́kà ẹ bá ń sọ fún mọ́tàmù bọ́dọ̀ akíkanjú èèyàn ni arábìnrin ẹ bá ń sọ fún kí n kí n kí n gba kíkọ́ mú mi wọlé sallallahu alaihi wasallam arábìnrin ẹ bá ń sọ fún kó mú mi wọlé wọ́n sì sọ fara kùnrin bóun ṣe wá bá nàbí nìyẹn kí ló dé tẹ̀lé mi ó ní fẹ́ dúró sí mbẹ́ arábìnrin sàmùbìrì kàába torí pé kàába máa ń dàgbà làwọn ká ní àmì bọ́tẹ́ mọ̀ bí ní ìdìbò ló wá mú ànábì sallallahu alaihi wasallam bó ṣe má nẹ́bí wọn ní olùmọ́ká àtàwọn kẹfẹ́ rírí wọ́n wá ń bi léèrè aslant so ti gba ìsìláàmù ni oní báyìí mùsùlùmí láà báyìí mùsùlùmí jẹ ó ní mi gba ìsìláàmù ọkàn gba ìyọ̀ǹda mi wọlé ní rárá mi gba ìsìláàmù ó wá mú ànábì wọ kàábà ànábì wá lọ yẹn lànàbì fi lè wọlé lọ́dún náà ẹ̀kọ́ ń bẹ níbẹ̀ nígbà táwọn tọ́rọ òye tí wọ́n pe àwọn afá Saudi tí wọ́n ní kèfèrí ni wọ́n nítorí pé wọ́n wá ìrànlọ́wọ́ Amẹ́ríkà nígbà ogun Kuwait nínú àwọn ẹ̀rí táwọn afá amúwárí mo ti mú bóni ìdílọ́dún náà kì í ṣe mùsùlùmí kèfèrí ṣùgbọ́n ló lè bá lóbi wọlé anábì wa gba ipasẹ̀ rẹ̀ anábì fi wọlé kí ló fà nígbà náà kò ságbára Abu Lahabi nígbà tó lọ pé tábàlákàyà Muhammad nígbà tí ẹnì kan á dá a fún ọ jẹmọ ànábì ò lè fèsì àkùgbà tọlọ Ọlọ́run ló bá a fèsì kí ló dé tó fi rí bẹ́ẹ̀ kò ságbára wọn kéré ló ń kà wọn kéré ní nǹkan agbára wọn ṣe sùúrù ọlọ́wọ́n bá fi sọ fún anábì nígbà náà pé wà á ọ̀dẹ àní mọ̀ṣẹ̀rẹ̀kì. wà á ọ̀dẹ àní mọ̀ṣẹ̀rẹ̀kì. ìtẹ̀lé ربك اتبع ما أوحي إليك من ربك àwọn ọ̀ṣẹ̀bọ wọ́n pọ̀ jù yín lọ àwọn ọ̀ṣẹ̀bọ wọ́n lọ́rìn jù yín lọ wọ́n lówó lọ́wọ́ jù yín lọ ọlọ́run sọ láì mí nínú alukur'an ọlọ́ni àǹkánà dàmálì wàbàní. àǹkánà dàmálì wàbàní. ọlọ́ni ànábì wọ́n fojú kéré rẹ̀ nítorí pé wọ́n ló lọ wọ́n sì nípò wọ́n nífọ̀n wọ́n sì lè kánná ọlọ́run ní ṣùgbọ́n bó ti tó wọ́n tẹ̀lé ti wọn. bọ́ọ̀ bá lè rí wọn yípadà wọ́n sì tó káwọn ó yí ọ tó o bá lè influence èèyàn ìwọ bọ́ wà influenced bó o bá ti mọ̀ pé lórí dáadáa lódó ìyẹn náà ń jẹ́kọ̀ọ́ ìyẹn àwa bá rẹ níbi tó ti ríra rẹ nìkan bó o bá ti rí wọn yí wọ́n sì jókòó yí wọn èyí tó bá lè dá sí wọn sọ ti ẹni wọn àrùdà alẹ́ mọ̀ṣẹ̀rẹ̀kì. àrùdà alẹ́ mọ̀ṣẹ̀rẹ̀kì. tábà fẹ́ máa pè ọ́ lọ síbi tí wọ́n sún sẹ́yìn fún wọn bó o bá ti rí wọn yí síbi tiẹ̀ má sì dé kún ó yọ ọlọ́wọ́n bá fi kí ànábi nílọ gbogbo ògbà yìí kò tí ì ságbára gbogbo ògbà yìí kò tí ì séèyàn kò tí ì sípò kò tí ì sí ìkún lọ́wọ́ tọ́lọ́mọ bá fi sọ bá nàbí kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. walau sha'a Allahu ma ashraku. ó ń bẹ nínú àwọn mùsùlùmí nígbà náà tí wọ́n ń wò ó lórí ànábì tọ́ba dé tìjà ní alẹ́já tọ́ba dé ká dojúkọ àwọn kèfèrí ní agbára pàápàá jùlọ àfọ àwọn akọ́mọ̀rọ̀ wọn kàn tọ́ ọ̀dẹ́ ọláhánù nígbà tí Umaru fẹ́ ṣe hijira gbogbo àwọn ìgbà tí Umaru tó ń fẹ́ ṣe hijira lọ sí kódà nígbà tó gba islam gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá gba islam wọn á yọ ọgbà wọn ò ní fẹ́ jẹ́ kí nìkan kan mọ̀ kó mọ̀ lù lọ sí kaaba ó ní mo ti gba islam o gbogbo àwọn ìgbà tí wọ́n gbójú òkè káàdì pé wọ́n lù mí kò sí tẹ́lẹ̀ká ká lè fi ṣe. bẹ́ẹ̀ sì ni ìgbà tí wọ́n lù fẹ́ ṣe yíjọra ó lọ kaaba ni èmi ò yọ lọ o ọkọ tó bá fẹ́ ìyá ọkọ tíyàwó rẹ̀ bá fẹ́ dògbò kọ́ wá pàdé òun lọ́nà. bákan náà nígbà súnlẹ̀wìlì òdẹ́bíà tánàbì ń ṣe ìjọjọ sàdéhùn pẹ̀lú àwọn kèfèrí tí wọ́n ní ànábì gbogbo ẹni tó bá wá látọ̀dọ̀ àwọn tó bá gba Islam ó gbúdọ̀ dá padà sọ́dọ̀ àwọn ànábì nínú bàbẹ́ àkọ́kọ́ ẹ máa wo téèyàn bá fẹ́ jọjọ sàdéhùn síbọ̀ yẹ ká ṣe déédéé anabi fẹ́ wọ ìlú ìlú mẹ́kà ó fẹ́ wá ṣe umra wọn lànà bí òwúrọ̀ wọlé wọn ni tó bá tiẹ̀ wọlé kì í sọdún táàbà gbà kó tiẹ̀ wọlé àtúndòdò ní májèlú anabi náà yẹ máa sọ wọn làkọ̀kọ́ nínú májèlú òun náà ni wípé àwọn tó bá jẹ́ ọ̀yàn tiwa tí wọ́n bá wá bá onímọ̀ dínà tábàláwọn fẹ́ gba Islam dáhùn padà sọ́dọ̀ wa ṣùgbọ́n àwọn èèyàn tiẹ̀ tábà láwọn fẹ́ máa padà sínú òòṣà ẹbọ lọ́dọ̀ tiwa ànídá wọn padà ànábì nínú fara wọn gbogbo abẹ́ gbogbo àdéhùn tí wọ́n wá ṣe látòkè délẹ̀ kò sí lé nígbẹ̀ ó mọ̀ nílé ya Rasulullah nínú oníṣẹ́ ọlọ́run alásìkò Rasulullah oníṣẹ́ òṣìṣẹ́ ọlọ́run lọ́dọ̀ láàrin àbá ọmọ tó bá dé ti dà ní àwa ti dé tán ṣé ìgbà wo ni ọlọ́run sọ pé

ànábì ní rárá ọlọ́run láwọ̀ bẹ̀ ni ọ̀sán gba èmi ni mo rò pé ó ti tó ọ̀sán bá ní ìmọ̀ ó láwọ̀ bẹ̀ ṣùgbọ́n èmi ni mo dìde pé ẹ̀dá ìdùnnú lọ nígbà tí ó sì tó máa padà wọ bẹ̀ náà jẹ́mọ́ ìsìn wọ̀ padà wá wọ nígbà náà arínú àwọn sàábé tí wọ́n ń fapá jánu pa nẹ́ta àwọn kèwì lóòótọ́ wọn pọ̀ ṣùgbọ́n kì í ṣe kájọjọ à kájọjọ mọ́ra wa náà gbà tá à ń ṣe bọ̀ wọ́n dá umaru mọ̀ nígbà tó wù yí mẹ́wàá àwọn òtún bẹ̀ láti kò yẹ ṣùgbọ́n anábì ọ̀sọ̀ ẹ̀ ṣe sùúrù ìyẹn náà ní wọn jẹ́ kọ́ wọn ní kọ̀ọ̀kan wa ká ṣe sùúrù ọlọ́wọ́n bá kìlọ̀ bá nẹ́bí sọ́nà àrùsálàm àti gbogbo àwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́n bá wá jẹ́ kó yá àwọn èèyàn tí wọ́n ń máa bínú ọlọ́run bá nílẹ̀ ànábì wa àtàwọn tí wọ́n tẹ̀lé ọ walau sha'a Allahu ma ashraku. walau sha'a Allahu ma ashraku. ọlọ́run ọba ní tó bá wù èmi ọlọ́run ọba ni àwọn náà ní jẹ́lẹ́bọ ìjẹ́lẹ́bọ wọn kò sẹ̀yìn èmi ọlọ́run èmi tí mo ní ká ẹ ṣe sùúrù fún wọn lọ́wọ́lọ́wọ́ sí mo mọ tí mo rí bọ́ sì dọ̀la tí mo bá ní ká ẹ gbowó sí wọn lójú ó tí mo fi sọ bẹ́ẹ̀ lóbi sẹ́ wípé àwọn àfa sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ alijihad lójú ọ̀nà ọlọ́run kì í ṣe ń tẹ́nìkan ẹ ẹ máa jẹ máa pààyàn lọ. torí bẹ́ẹ̀ bó ti wulẹ̀ fún ma kódà lójú ayé ànábì jẹ ànábì ò sàdédé dìde bẹ́ẹ̀ni kankan jà àfàṣẹ látọ̀dọ̀ ọlọ́run. ọlọ́run ọba ni wàlẹ́ ọ̀ṣà Allah tó bá wù ọlọ́run ọba bẹ́ẹ̀. máa aṣọ̀rọ̀ kún. àwọn náà ìbáṣe jẹ́ kèfèrí. àwọn náà ọba ṣe tó jẹ́ ni tí wọ́n máa dá nǹkan papọ̀ mọ́ lọ́hùn ẹ̀yẹ dúpẹ́ pọ́lọ́wọ́ bá fọ̀ lọ́mọ yìí. wa ma ja'alnaka alayhim ọlọ́run ń táwa bá ti sọ fún ọ ni kò gbọ́ mọ́gbọ́mọ̀ràn àwọn tí ń bẹ pẹ̀lú ẹ tí wọ́n ní kẹ ẹja ẹja ẹja. ọlọ́run ní o sùúrù sùúrù ọlọ́run bá sọ pé tẹ̀mí wáàyí tó wá látọ̀dọ̀ ọlọ́ni kò tẹ̀lé ìyẹn náà máa jẹ́kọ̀ọ́ fẹ́ni tó bá jó lórí bẹ́ẹ̀ yẹn bá jó lórí inú àwọn tọ́lọ́hún máa kó tìyàn ẹlòmíín bẹ ọ̀rọ̀ èmi ọ̀kan kí yòó sùn láìlá ìmọ̀ràn tó gbogbo wá nìyẹn ẹlòmíín ó sì máa sọ pé tá a bá rò ẹja fún òun sẹ́yìn irú gbogbo èèyàn bẹ́ẹ̀ ni ó máa bẹ ni ó sì máa fó lórí nímọ̀ràn anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni ìdá àrọ́dọ̀ lọ́hùn bil amir khayra tọ́lọ̀ bá gbèrò dáadáa ro ẹni olórí kan ja'ala lahu wazira salihin aw kama qala rasul aw aw bitanata khairin aw bitanata salihin tọ́lọ̀ bá gbèrò dáadáa pẹ̀lú olórí kan ọlọ́run yóò yan àwọn èèyàn dáadáa sí lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn dáadáa wọn yìí wọ́n máa rán létí dáadáa tó yẹ kó ṣe tó bá wá gbàgbé àti ṣe dáadáa dàkẹ́rù wọn ràn létí káwọn kò tí ì ṣe dáadáa yìí wà ìnásíà tó bá wá gbàgbé àmì wà ìdákàrọ̀ tó nǹkan fúnra ẹ̀ bá wá ṣe dáadáa wọn ràn lọ́wọ́ lérí ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́ ń bá fẹ́ fi àdánwò kan lórí gbogbo àwọn tí ó kó lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni bú ni bọ́bá fẹ́ ṣe dáadáa òun ní kún lọ́wọ́ lérí ẹ̀ bọ́bá sì gbàgbé àti ṣe dáadáa òun ní ìdí ni tóbi dẹ́gbẹ́ gbẹ́ tó bá wà lori lórí ó gbúdọ̀ máa tọrọ ọ̀tún sọ́nà ọlọ ó sì máa gbà wọn àbáwa ali ọmọ Abu wọ́n ọ̀rọ̀ kan sọ́dọ̀ ẹ̀ ó ní anásù fàlàkà ó ní mẹ́ta lèèyàn odidi èèyàn ń bẹ ààbọ̀ èèyàn ń bẹ ẹni tí e tí èèyàn rárá lọ́kàn wá so èèyàn òun náà ni mọ́nlá òra ayò sọ ẹ́ ẹni tọ́lọ̀ ń fún ní làákàyè ó pé ní làákàyè wọ̀nyẹ̀ ṣíyù ó sì tún máa ń bà mà òun ló pé jù léèyàn ọlọ́pọlọ tí fi yẹ nǹkan wò kì í sì í gbọ́lá fún ọpọlọ rẹ̀ nìkan ní ẹtún bá mi yẹ̀ wò ẹ bá mi yẹ̀ wò ẹni tó pé léèyàn ni ẹ kódà anabi wa muhammad sallallahu alaihi wa sallam nínú àlámọ̀rí inú ilé rẹ̀ anabi atúmọ̀ gbàmọ̀ lọ́dọ̀ àwọn sàábé ààbò èèyàn ó náà ní mọ́lá wúrà ayùn sọ́ọ̀ìm ẹni tó lọ́pọlọ tó pé wàlákin láà ẹsẹ̀ ṣíìm ṣùgbọ́n kì í gbàmọ̀ràn ààbò èèyàn ni awo kánà ẹsẹ̀ ṣíìm wàlẹ́ wúrà ayùn sọ́ọ̀ìm àbí ó tiẹ̀ ń gbàmọ̀ràn àmúrí tiẹ̀ wò pé kò lájọ lọ́pọlọ tí ó fi mọ àwọn ìmọ̀ràn tí ó fi mọ jọ àbò èèyàn ẹni tí ó wá jẹ èèyàn rárá kò ní làákàyè wá gbàmọ̀ bó ṣe wá rí yẹn àwọn olóò máa bẹ àwọn èèyàn tí wọ́n máa fún ni nímọ̀ràn pé bá dà bó máa wà mi ẹ bá rọ mi tí bá ń lọ yóò bá yọ ọmọ wẹ̀ jama bẹ́ẹ̀ bá wù dáadáa olùmọ̀dé àwòlé olùmọ̀dé kò ká ta kankan lẹ́nu bó ti wù lẹ̀ kọ́ ma ṣùgbọ́n ẹni tó bá láwò jinlẹ̀ kò ní máa gbọ̀ kadà kọ́dà wọlé kò ní máa sọ pé òun ọkọ̀ kílẹ̀ oṣù láìláì akílẹ̀ mọ̀ sùn láìláì o irú àwọn èèyàn wọ̀nyí wa máa bẹ pẹ̀lú olóòtú wọn lórí òbá wa nílà ákáyì yóò sì ṣe ọlọ́run bá fi ń sọ fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àwa tá a ní kò ṣe sùúrù ó ní ta fẹ́ mú yọ ń bẹ̀ walaw sha'a Allahu ma ashraku. walaw sha'a Allahu ma ashraku. bó bá wù àwọn ọlọ́run àwọn tí wọ́n ń ṣẹbọ lẹ́mìí ò bá má jọ ṣẹbọ bá wù àwọn ọlọ́run bá bẹ́ẹ̀ tó bá ṣe wípé ànábì ló fẹ́ nu ara rẹ̀ tó bá dojú kọ wọn nígbà náà èèyàn bíi Abu Sufyan kò ní padà ní mùsùlùmí Abu Sufyan olólìdì ogun gaswatul Khandak olólìdì ogun náà lójoojúmọ́ la kó mi kọ̀ọ̀kan ní pa ní káàpù yìí tí wọ́n lọ sí fún gbogbo yẹn dẹ ẹ̀mọ ẹ̀mọ ẹ̀dẹ pọ̀ yíyó anabi àtúwọ̀ tó gba Islam gbogbo wọn pátá ìmọ̀láàrún wọn ẹlẹ́wọ̀n bá fi sọ Suratul Azab kalẹ̀ ogun tó ṣe wípé gbogbo kìkì yí ayé lọ́dún náà pẹ̀lú ìkúnlọ́wọ́ àwọn Yahudi àtàwọn mùnàfìkì nínú ìlú Mọ̀dínà wọn ní ẹ̀dá ọlọ́pàá nọ́bìnrin àti pẹ̀lú bàbá Islam nínú Mọ̀dínà ìgbà tí wọ́n yọ ọlọ́ọ̀kan aṣọ yẹn lánàá táwọn mùmìnì tí wọ́n rí wọn wọ́n sáré wá bá nìyẹn pé ah, àwọn tí ń bọ̀ yìí pọ̀ ló ń kà wọ́n sì pọ̀ ní pèsè àdébò wa ní kí la fẹ́ ṣe báyìí Salman al-Farisi àdébò wa ń gbà wọn lọ́dọ̀ àwọn sàábé Salmanu Farisi ọ̀kan náà àwọn sàábé ni ará Persian ni Persian òun ni òun wá nílẹ̀ ànẹ́bí táwa máa ń ṣe àwa máa gbẹ́ kòtò yílu wa ká táwọn ọ̀tá bá ń bọ̀ ẹ̀sìn ni wọ́n gùn ẹ̀sìn wọn ò ní lè fo bẹ̀ kódà àtàrù kòtò yẹn ń bẹ bí sí ní Madina àwọn orí pa ó sì yẹ lèyìn òfin síbi tí wọ́n gbẹ́ kòtò yìí kárẹ̀ nígbà náà anábìrì wa nìtọ̀ ẹni tó sọ yìí ẹ̀yẹ jáde wọ́n bá bẹ̀rẹ̀ sí ní dọ́gbọ̀tò wọn kiri ká gbogbo olú màdínà anábì gbàmọ̀nà sàábé tí kì í sàmìnà bí ọlọ jẹ̀mọ́ tí wàá yé sọ̀kalẹ̀ fún Salman kì í sàmìnà bí ọlọ ṣùgbọ́n anábì sì gba ìmọ̀ràn rẹ̀ wọ́n sì lo ìmọ̀ràn rẹ̀ níjọ́ náà àwọn kèfèrí wọn wá nítọ̀ bá àbátì ẹ̀yẹ wọlé ẹnu kárọ̀ kiri ká lù wọn ìgbìyànjú lásán yóò pa wọn tá àbájọ wọn jáde wọn wá dúró ẹni tó lìdì wọn níjọ náà òun náà ni Abu Sufyan ẹ̀kí orúkọ rẹ̀ sọ́kàrù gbọ́dọ̀ hábì òun ni orúkọ ẹ̀ òun ni láyé òṣèlú tó jọ bẹ́ẹ̀ ẹ dúró nígbà tó bá wa bá mi wọn àwọn fúnra wọn jáde wá bá wa wọn wá dúró bẹ ojoojúmọ́ ní pa àkúmí kọ̀ọ̀kan fáwọn tí ń bẹ bẹ Abu Sufyan ta wá sọ yìí nígbà tó lọ́wọ́ bá wá ṣe fọ́tíwù Mẹ́kà bánàbí wa muhammad sallallahu alayhi wa sallam òun lànàbí wa sọ wípé mọ́ndà kálálì mẹ́ta kánà àmínà ẹni tó bá ti lè wọ kàábà ó ti dẹni ìwọ̀kànbalẹ̀ wà máa ń dákàlà bẹ́ẹ̀ta àbí sùfìyàn fọwọ́ àmín anábìrin bẹ́ẹ̀ sì ni ẹni tó bá wọlé àbú sùfìyàn òun náà ti dẹni ìfọkànbalẹ̀ anábì mọ lóyè tó jẹ ó mọ pé ẹni tí máa fẹ́ kí wọn yin òun ni anabi wa bí a bá ti wọ kaaba ó dẹni kankan balẹ̀ bí a bá ti tún wọlé Abu Sufyan kò sí wàhálà kan torí bá nàbí wọlé pẹ̀lú àwọn èèyàn tó pọ̀ wọn wọ ìlú Mẹ́kà láti wá tà wá ìyẹn ní amúlì fatiri àwọn èèyàn bá lọ bá pé ọ̀pọ̀ ti Muhammad sọ oníṣẹ́ tó sọ lù òun náà bá bọ́ síta òní man dakhala bayti fahuwa aminun man dakhala bayti fahuwa aminun ẹ̀ tó bá ti wọlé ló ti jẹ́ ní ìfọkànbalẹ̀ lábàkan wáyé hàkì. ya abá sùfìyàn sọ mélòó ni wà nílé rẹ̀ lẹ́gbà tó dà gbọ́nà. èrè mélòó ni ilé ọgbà tó wà ń sọ pé ẹ bá ti wọlé rẹ̀ wáyé níjọ náà asilamu Abu Sufyan Abu Sufyan gba islam bó gba islam níjọ náà ọmọ Muawiya òun náà gba lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ànábì sọ́lá àlùsọ́lá. tárábì bá ti wá fi tàràǹtàrà àkọ́kọ́ ọjọ́ bá wọn jà àwọn yẹn ó ti kú wò ọlọ́wọ́n bá mọ bí ṣe ó tu ọ̀rọ̀ rẹ̀ Khalid ibn Walid Khalid ọmọ Walid òun ló jẹ́ sábà bíi tó bú fi fọ́ báwọn mùsùlùmí lérí níbi ogun ọ̀ṣọ́d èfèrè nígbà náà nígbà táwọn sọlá sọlá táwọn ibi tó bá wọn mùsùlùmí pé ibi tí mo bá ní ẹ dúró sí ẹ mọ̀ kúrò ń kódà kẹrin kan pa ogun wa báyìí kẹyìn ẹgúnnugún máa jẹ ọpọlọ wa báyìí ẹ má kúrò lórí òkè tí mo ní lórí òkè ọ̀hún ọ̀nbẹ̀ẹ̀bẹ̀ báyìí ní madina ara àwọn agbègbè madina ọ̀nbẹ̀ẹ̀bẹ̀ òkè ọ̀hún ó wà bẹ̀ arábìnrin ẹ má kúrò mbẹ ẹ lójú ogun náà nígbà tí wá rí wípé ọwọ́ àwọn mòmìnì ti tẹ àwọn kèbèrè àwọn mòmìnì àwọn kèbèrè wá ju nǹkan ogun wọn lẹ̀ wọ́n ń sá lọ àwọn tí ń bẹ lórí òkè wọn ni ah ẹ káàkiri ti sọ ni pé tó bá ń parọ́ ká máa sọ bí ìsìn àwa ni ẹ wọ́n bá ṣe túmọ̀ ọ̀rọ̀ ànábì láì mọ̀ àpèjúwe ọ̀rọ̀ dà gẹ́bí kéèyàn ó sọ fọ́mọ ibi wọ ọmọ jíjáde ni mò ń jáde léwu gbogbo àwọn àbúrò rẹ kọ ànàfọ́ lójú tó ti wọ́ kó o sì bá wọnú lé gbogbo yáàsì pọ̀ fọ́ dànù yẹ sàfẹ́ gbọ́ sàfẹ́ àbájáde ọba gbogbo àwọn èyí tí ọwọ́ rẹ̀ ọ̀kan dáàdì mi ọgbọ́ ìwúrọ̀ kan ló ti fi ọkàn gbọ́ ọ lọ́wọ́ nígbà bàbá wa dé ń bàbá mo ti iṣẹ́ tẹ̀ rán mi àwọn náà ọ̀ ìṣọ́ ọmọ ẹ yóò bá fi ní dáadáa mi sọ fún wọn pé kódà kákú báyìí ẹ má kúrò mbẹ wọn ni kákú lànà mi sọ àwa là sì ń borí báyìí sọ ẹ dá sọ̀kalẹ̀ wọn bá sọ̀kalẹ̀ Khalid fúnni Walid olówó aṣọ fáwọn kẹfẹ́rí ẹgbẹ́ rẹ̀ ẹja lọ gbẹ̀yìn wọn olólìdí wọn gbẹ̀yìn wọn níjọ́ náà tóbi jẹ́ pọ́pọ́lọpọ̀ rẹ̀ ní sọnù nínú àwọn mùsùlùmí ogun ehud nínú ogun ehud òun náà ni wọ́n ti pa Hamza nínú gbogbo ẹni tó kú tí kú rẹ̀ dùn ànábì púpọ̀ Hamza jẹ́ kan ẹni tó padà pa Hamza níjọ́ náà ẹni tó pa Hamza níjọ́ náà lẹ́yìn ọ̀rẹ́ yìí ó náà padà wá gba islam ìgbà tó wá gba islam tánàbí bá dúró tó dún òun àtànàbí bá ṣe mẹ́rin ànábì ó gbójú kúrò ń bẹ̀ ọwọ́ á ní ẹ̀rú wa máa ń bà òun náà kó dún òun àtànàbí ó ṣe mẹ́rin tánàbí bá ti rí ànábì ó rántí hamza ọlọ́wọ́ àti ànábì pé kò sí ń tọ́ fẹ́ ṣe lédè ó ti gba islam èyí ó ti lọ nìyẹn khalid ọmọ walid níjọ́ ta wíyì olóje kó mú sẹ́ tẹ́bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sọnù ṣùgbọ́n padà wá gba islam nígbà tó gba islam olọ́lọ́ ń lò ní sábà bí tó dé káwọn mùsùlùmí ó rọrùn níbi bí aṣọ́tù mọ́tà ogun tó wáyé lára àwọn mùmìnì àtàwọn róòmù tánàbí bí sọ pé tí lágbájá bá kú kí lágbájá ni kó gbà síá tí lágbájá bá kú lógun kẹni báyìí ni kó gbà síá gbogbo bá dábìí ṣe tó yẹ gbogbo àwọn ẹ̀ka ẹ̀ náà lógun jaafar bin abi talib ona kú lójú ogun náà zaidu bin haritha ona kú lójú ogun náà ìgbà tí afọwọ́ khalid ọmọ walid tọ́wárí wípé nǹkan ti fẹ́ dojú ó ló lọ ọgbọ́n nínú ọgbọ́n tó lò ó kàn lọ àárín ojú ogun ó bá bu yẹ̀pẹ̀ ó sọ pápá mùsùlùmí ọyẹ ẹ máa bu yẹ̀pẹ̀ ẹ máa fọ́ sókè tí ẹ̀mẹ̀ tó bá ṣe ń fọ́ yẹ̀pẹ̀ yẹn sókè yóò dàbí eruku ó ba ojú sánmà àwọn kèfèrí rò wípé àwọn ọgbọ̀n ọmọ ogun ti ti wọ́n tún reinforce ṣe àgbẹ̀tàn bá sì dé wọ́n gun ẹ̀sìn wá ní tí gbogbo erukula lọ́wọ́ máa san òun wá ní ẹja eruku sókè ìyẹn ló fi ráwọn mùsùlùmí kó kúrò lójú ogun yẹn wáyé ìgbà tó wá wọ ìlú Madina wọ́n wá ní Khalidu farar àwọn yẹn náà ah, Khalidu ojú ọ̀sálógún anábìnrin balkara anábìnrin kọ̀sá ẹsẹ̀ ń padà lọ Khalidu tó jẹ́ gbogbo fọmọ mùsùlùmí lórí olótọ́wá jẹun tó kọ́ àwọn mùsùlùmí kúrò lójú ogun walau sha'a Allahu ma ashraku. walau sha'a Allahu ma ashraku. ọlọ́wọ́ bá bá létò ni ọmọ bí ṣe to ètò ẹ ọlọ́wọ́ bá ní tó bá wọ àwọn ọlọ́wọ́ bá àwọn tẹ rí lọ́sẹ̀ bọ yẹn wọ́n lè má jọ́sẹ̀ bọ́ ẹ̀sìn máa ń ta palẹ́sẹ̀ ilẹ̀ fún wọn tó bá dọ̀la. wa ma ja'alnaka alayhim hafiza. ọlọ́nira lẹ́bi àṣìrán ọ ní olùsọ àṣìrán ọ lẹ́ni tó máa tọkùnkùn ẹnìkan. wa ma anta alayhim biwakil. bẹ́ẹ̀ sì ni àfi ọ́ ṣe bodyguard ẹnìkan ẹnìkan mutí láyé àfa wa Umar wọ́n bá mú dé ọ̀dọ̀ Umar wọ́n ló mutí wọ́n á bèrè kó o lọ sí lọ́gbẹ́ni yìí mutí ó ní kọ́ àkàmọ́ra ó bí ọtí àwọn olùdí yóò ti tọ̀ bó o lọ sí lọ́gbẹ́ni òun kó o lọ ọtí ń gbé ìdí rẹ̀ èébì rẹ̀ àwọn olùdí la èyí ò tí ì tó bó o lọ sí sọ́sọ́sọ́ tó tọ́ lọ sórí ìbí rẹ̀ umaru lò lóbi jẹ́ pé òfin islam ẹni bá ṣe zina ẹmẹ́lẹ́rì mẹ́rin wá kó o tó lè sọ pé ẹni kan ṣe nǹkan gbòógì ah o gbúdọ̀ ṣiṣẹ́ nínú islam islam ò fẹ́ wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pé ọlọ́run ọba àti sọ́kà nẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam wa ma anta alayhim bi wakil ọlọ́run rẹ̀ ànẹ́bí àrùn ọkọ̀ wọn sọ nìkan kiri lóbi dẹ́pẹ́ tẹ́nìkan bá wá bẹ́ẹ̀ nìyẹn bíi tánàbí ní gbòó lọ́rọ́ ṣe eré tó bá ní wàláhì kò rí bẹ́ẹ̀ àlejò rẹ̀ yá gbà bẹ́ẹ̀ kí ni tánàbí fi sọ bẹ́ẹ̀ wà máa ń taarẹ̀ bí wà kí. àwọn anábì pé kó máa tọpinpin nìkan kiri kó sọ ní tiẹ̀ lọ́wọ́n bá fi rẹ ànábì àwọn ọ̀sẹ̀ lọ sọ fún wọn ní oṣù lọ́wọ́ wọn lẹ̀ nígbà tí àyà báwọn ọjà ò tí wáyé nínú àwọn ẹ̀kọ́ tọ́lọ́wọ́n bá kọ́ wa nìyí. lórí jẹ́ pé gbogbo ìgbà tí a bá ti ń bẹ níbi tá a ti kéré lágbára a kéré lóǹkà ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká mọ̀ wá sọ pé a fẹ́ ṣe àǹfààní kan tó ipá burú tí ó lọ jáde níbi àǹfààní tá à ń wá yẹn yóò pọ̀ gbogbo wa يسب الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. ẹ̀kọ́ bíi yorùbá ní orin ní ṣáájú ọ̀tẹ̀ ọlọ́run bá nira nàbí sọlá àlẹ́sọ̀sọ́lá wàlá tasubbu alladhina yad'una min dunillah ọlọ́run ra nàbí wáàsí lani ó ṣe àní ọ̀sẹ̀ kéwù wáàsí lani ó ṣe àní ọmọ ṣe èké yìí mú. wàlá tasubbu alladhina yad'una min dunillah ọlọ́run ra nàbí má ṣe máa bú àwọn tí wọ́n ń pe nǹkan mí lẹ́yìn ọ̀rọ̀ tí wà sí fún wọn mọ́tò wọn wà sí lọ wọn nǹkan báyìí ọlọ́run ọ̀fẹ́ nǹkan báyìí ọlọ́run ọ̀fẹ́ ọ̀fẹ́ ìyẹn ni kò sọ fún wọn. ṣé ká bú wọn kò lẹ́tọ̀ọ́ ni ó lẹ́tọ̀ọ́ torí pé kò sẹ́ni tó fọ́nú tó ẹni tí ó lọ fọwọ́ ara rẹ̀ dé igi nínú gbó tó fọwọ́ ara rẹ̀ mọ́ tó fọwọ́ ara rẹ̀ gbẹ́ ẹlẹ́rẹ̀ tó tó wá ń forí kalẹ̀ fún kò sẹ́ni tó yóò bùkàn tó bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó bá ṣe pé bíkú tó kún wọn ẹni tí ó ti bí búburú yẹn jáde aburú tí ó ti bẹ̀ jáde yóò pọ̀jù dáadáa ká fẹ́ ṣe lọ lọ ní wọ́n bú wọn ó gbúdọ̀ máa kọ̀nsídà gbọ́ omi situation ṣe rí búburú yẹn kí ló lè bí lẹ́bi màrá àfa gbà á ìwàfà yẹn kì í la ọ̀rọ̀ mọ́lẹ̀ ẹ̀kọ́ ni ààyè líla mọ́lẹ̀ a máa bẹ ààyè pípẹ́ sọ a máa bẹ anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi kọ lẹ́tà sáwọn ọba rome anabi ní ilá azimi rome anabi ní lẹ́tà yìí kó máa lọ sí ọ̀dọ̀ ẹni ńlá rome ẹni ńlá rome gbà tí ó kẹfẹ́ òun ó nílá ṣùgbọ́n anabi ní ilá azimi rome bí wàá fi hàn pé his excellence ṣùgbọ́n lómi wa ń bẹ lẹ́nu ọ wà níwájú ọba ọwá ìwọ rádaràdà ẹ̀ tó wà lórí ọba ó sì lo ipò lé lẹ́ẹ̀ àbọ̀ wà ní president èmi ò I can't call you his excellence I can't address you you are human being like okay yóò fi nǹkan yẹn yóò fi hàn ọ́ fọlá kó ṣe wá sí ló fẹ́ ṣe fún ọlọ́mọba sọ fún anabi musa aleyhi salatu wa salam nígbà tó ń lọ sọ́dọ̀ fìràhàn ọlọ́run ọba ní tó bá dọ́dọ̀ fìràhàn wàkúlà ọ̀ka ọ̀la làyìnà ọ̀rọ̀ tuntun ni kò bá sọ torí pọ́lọ̀ ń mọ ẹni tó ń dá ó mọ fìràhàn kódà anabi musa ń gbàdọ́lọ́ kọ́kọ́ náà jẹ́ ẹni tó bọ́lọ̀ ọ̀ka ní ní akáfù ìrọ̀ ọlọ́run ọba ẹ̀rú gbà mí mọ́mọ́ fìràhàn ọlọ́wọ́ bá ní inni láyà kọ́fúladẹ́yẹ mùsàlùún ọlọ́wọ́ bá ti bá wà lára ránṣẹ́ anábì ọlọ́nkà kì í bẹ̀rù ká bá ránṣẹ́ nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ látara anábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn wọ̀nyí anábì kọ́ lẹ́tà sí wọn yóò pè wọ́n pẹ̀lú òkì wọn tí wọ́n fi pè wọ́n bẹ́ẹ̀ sì ni kò sí tó tóbi lára wọn nígbà náà. لقد كان لكم في رسول الله أسوة حسنة àríkọ́sẹ̀ dáadáa ń bẹ fún alátara ànẹ́bí ọ̀lọ́ ó ní dáwà wa òun ló lè fi ní lápá ẹ̀kọ́ ń bẹ kí nìdí ta fi ní ìṣẹ̀mí mẹ́kà àti ìṣẹ̀mí madina nínú dáwà bàtánẹ́bí ń bẹ ní mẹ́kà àmàgbọ́sẹ̀ rí ṣùgbọ́n bàtánẹ́bí wọ ìlú madina tó ti tẹ́pẹ́ rẹ̀ àwọn ẹ̀mẹ̀wá ń bẹ ìjọba ti dúró ọmọ ogun ń bẹ ètò ajé ti dúró ṣùgbọ́n bàtí ń bẹ ní mẹ́ka kò rí bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ ọ̀gbà yẹn làlọ́ wọn bá ń kọ́ wa nínú alukur'an kọ́lá ń sọ fún ànábì wípé. wàlá tasùn fúnlẹ̀ dín náà yẹn dín òun náà ní ìdúnnìlá. ẹ̀yin mọ̀mí ní ẹ má ṣe máa bú àwọn tí wọ́n ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run pàápàá jùlọ ńgbà tẹ́ rí pé búbú wọn yẹn kò ní ṣèṣore ìgbà míì búkú ńgbà míì ó sì bú yàn yóò sì tún yọ owó lápò yóò sì tún fọ mo wà bí kalẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí àwọn ọba ọba ọba ń bẹ ń bẹ ní táwọn ọba ọba sì máa fi ṣe fáàrí jù ó náà ní wípé àwọn ọba tábà ti pè yàn lọ́ba wọn ò ní ọba ba lórí gbogbo nǹkan àwọn ba lórí gbogbo nǹkan àwọn làwọn ní gbogbo ẹ̀ àwọn aṣọ ìgbẹ́tọ̀ gbogbo àwọn ọba tí wọ́n jókòó bẹ́ẹ̀ ṣe rí wọn wọ́n bá lórí gbogbo nǹkan ọlọ́run ló fi ló ṣe wọ́n bẹ́ẹ̀ kì í ṣe tiwọn náà àwọn náà sọ jùlọ. mo ní àmọ́ kí n tọ́lọ̀ wo bí yóò lè pọ̀ ní oníkàlùkù kí jókòó jẹ́mọ̀ sá wá fún wọn ní ṣùgbọ́n oníkàlùkù gbà tó bá fún wa tó fẹ́ kọ́mẹ̀tì ó ní ẹ̀mọ́rù kọ́ bá ní pé náà ń gbà àwa mú ti wá ń bẹ̀ ẹ̀yìn jẹ́ jókòó náà oníkàlùkù mú ti ẹ̀ náà ń bẹ̀. ọ̀la tasubbu alladhina yad'una bá a tún fẹ́ máa lọ ó tún lọ mú ẹ́ńfílóòpù kan jáde ó tún mẹ́sẹ̀jì la fẹ́ páàsì àti páàsì ẹ̀ ó ku ohun ó ku ìgbà ya rẹ̀ kó máa kó máa jẹ́ fi ìgbà ya rẹ̀ bẹ́ẹ̀ bá balẹ̀ lójú kò bí yóò ti kọ̀ọ̀kan lọ́mọ ẹ̀ ṣe ṣẹ́rí wọ̀ọ̀rọ̀ yẹn. wọ́n lọ́ọ́ fẹ́ sọ́ńtò lẹ́ẹ̀dínlẹ́yẹ. bá ní ma máa bú àwọn tí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn ọlọ nígbà tí kúkú yẹn ò bá ní ṣèṣo rẹ. kó má bàa lọ jẹ́ ti bú wọn bú àwọn náà wá lọ ti náà ah, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ́nà níta ìmọ̀ fi ọlọ́run wọ́n wà á máa fi bú ọ lọ bẹ́ẹ̀ sì ni ìwọ ló kọ́ bẹ̀rẹ̀ ọlọ́run àfẹ́ bu ìbú tí wọ́n para wọn ọlọ́run tiẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ sí ni máa bú ọ lọ àwọn àfáà ní kájí ó yé wa bẹ́ẹ̀ ní àwa láfa anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ní ọmọ kankan ògùdọ̀ bú bàbá àti ìyá ẹ̀ anabi ní malewol mọ́nsábà wà lẹ́yìn anabi ní ẹni ìbú lọ́mọ náà tó bá bu yá àti bàbá ẹ̀ ẹ wú ọ̀rọ̀ ẹni ìbú lọ́mọ tó bu yá àti bàbá ẹ̀ kọ́ọ̀lù ya Rasulullah àwọn sàbí wa béèrè ó jọ wọ́n lójú ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run kayfa yasubbu ar-rajulu walidayhi báwo lọ́mọ ó ṣe bú òbí ẹ̀ méjèèjì ṣe àwọn ìfẹ́ lásìkò tí wọ́n á sìn ọ̀rọ̀ yìí ò lè bẹ̀rẹ̀ lójú búbú yẹ̀yẹ́ kéré nínà tí ó fa bàbá àti ìyá àtàbà tí ó nà wọn tó ní mo ti sọ fún gbẹjọ ìyá yóò òní ìlọjọ ìyá yóò dá ilé ayé jama ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn òbí wa wàlúwàlẹ dẹ ìlúfàlà tánárẹ ò máa abàdàn kọdẹrọ báyà. الأرض للمنفقين ولوالدين فلا تجعلهما أبدا وبربياك صغيرا غير منفطن وبربياك صغيرا غير منفطن ẹnì kọ̀ọ̀kan wa ó dọ̀wọ́ wa wàlúwàlú dẹ́yìn nípa láàá àwọn òbí tí wọ́n bí wa àwọn òbí wa méjèèjì ó wa ẹni tó bá ní wọn láyé ká gbìyànjú ká ṣiṣẹ́ àlìjẹ́ńdà látara wọn lẹ́ẹ̀kì pípa tó lọ́wọ́ bá ń sọ nínú Al-Qur'an ibi tá a ń bẹ̀ ọlọ́wọ́ bá ní imma an yablughanna kí ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́wọ́ ń padà pọ̀ síbi àdìsí tá a tú ṣùgbọ́n kókó yà gbúdọ̀ sọ. ولا تقل لهما أف ولهما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما إما يبلغن عندك الكبر ọlọ́wọ́ba ní tí àwọn òbí tó bí wa tí wọ́n bá dàgbà sí wa lọ́wọ́. àdùnnú máa ò kí láàbù máa. ọ̀kan nínú kó sí wa lọ́wọ́ ni àbáwọn méjèèjì. fàlà tako lámà òfin. ní tó kéré jù ní téèyàn fi máa rí ìyàn fi oní téèyàn lọ pé ìtújọ kó fìnnà yẹn ní èdè lágbáwá ẹnu nǹkan yẹn ẹ wo ibi tó kéré jù lọ́wọ́ bá ti gbé ọlọ́wọ́ bá ní má sọ bẹ́ẹ̀ sí wọn. bọ̀dá tẹni ayọ̀ máa. ẹ má jágbe máwọn tóbi. ọ̀pọ̀ láwọn máa. kan lè nìkẹ́ bá wọn sọ ẹjẹ́ wa wo tọ́lọ́wọ́n bá sọ nínú ara yìí ọlọ́wọ́n bá ní tí wọ́n bá dàgbà sí i lọ́wọ́ ṣé tùmọ̀ rẹ̀ ni pé tí wọ́n bá ti dàgbà àlùdàgbà náà ẹ̀ lórí pé àwọn èèyàn mi kùránì máa ń pa wọn lórí àwọn èèyàn tá a bá gbọ́ yìí yẹn tó nígbà tí wọ́n bá ti dàgbà wọ́n sì lè jìyà ṣùgbọ́n tí wọ́n bá ti darúgbó torí bọ́lọ̀ ní mayablo kásán ẹ̀yìn yákàrẹ̀ ìbára tí wọ́n bá ti dogbo sí i lọ́wọ́ àdúrà òkè láàrú. kí ni ìmọ̀ tó ń bẹ tọ́lọ̀wọ́n bá fi mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ ogbó wọn ó náà ní pé béèyàn bá lágbàlagbà lọ́dọ̀ tó bá ti dàgbà tí wọ́n dogbó àbí kéèyàn ó ṣe sùúrù púpọ̀ èyí òfin ní kọsẹ̀ lọ́dọ̀ wọn ọ̀rọ̀ tiwọn kò ní bá tiẹ̀ mu bí wọ́n bá lọ báyìí ibi táwọn máa lọ nìyẹn gbogbo tó rò kọ́ yẹ kó wọ́n ṣe bó ṣe yẹ kó wọ́n ṣe wọ́n ṣe bá mi ọlọ́run bá gba sáṣe sùúrù wọ́n bá ti dàgbà sí ọ lọ́wọ́ ìyẹn túmọ̀ sí wípé bó ṣe ń kẹ́ wọn kíkẹ́ ìgbà tí wọ́n bá tún wá dàgbà ìyẹn tún gbúdọ̀ tún bù háyà dúdú tẹ́lẹ̀ lọ tọ́lọ̀ bá wá sọ lẹ́yìn fún wa táwọn bá anábì sọ fún wa fáwọn òbí wa ká tọ́jú wa anábì wá sọ wípé ẹni ègún lẹni tó bá wá bú àwọn òbí ẹ̀ méjèèjì ìyẹn ju àwọn sàbẹ́lẹ́ tó sáà lè ríyàn tí ó gbogbo ẹ̀ méjèèjì ní tá a lè rí yẹn láàbí sọ pé lásìkò táwa wáyé kò ní mílíọ̀n tábà sọ pé ọmọ kan náà yára nọ́mbà tó ẹwú òfin ayé. nígbà táwọn sàbí wá bẹ̀rẹ̀ lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam anábì wá ń dá wọn lóhùn wípé ìtumọ̀ tá à ń sọ òun náà ni wípé yasubu aba rajul fa yasubu aba ọ̀nà tó fi lè bú bàbá rẹ̀ òun náà ni pé tó o bá bú bàbá oníbàbá téèyàn náà wá bú bàbá àti ẹ̀ padà ló ti bú bàbá ẹ̀. yasubu umma rajul fa yasubu umma o búya oníyà ẹnìyẹn náà wá búya rẹ̀ padà ẹ wọ̀nà ká nàbí ìfìlẹ̀ yẹn búya yẹn. ṣé ẹ máa wípé nígbà yẹn ò ní túmọ̀ sí èé kú bàbá ẹ̀ dákọ̀dákọ̀dákọ̀ ẹ̀ jókòó rẹ̀ ẹ̀dákọ̀dákọ̀ táwọn ẹ̀bí bá ń sọ̀rọ̀ ẹ̀dákọ̀ ìyá tó bí wọn ìyá rẹ olùdí lágbájá ti kú ọ̀la ń pè ẹjọ́ ẹ̀ ẹbí tí ṣe tí ó ní ojú ọmọdé kéèyàn máa ní mèrí sọmọdé lọ́dún ìyá tó bí ẹ̀jẹ̀ máa ah! ìyá tó bí ọ̀lọ́ tó pè sọmọdé tó ojú yẹ ẹ lọ ni kọ́nitọ́lá máa sáyẹ̀rá bí láìlẹ̀ ààyè màá kọ́ ọ̀fẹ́ náà lẹ́yìn ìgbà wà á yẹ lọ. ẹ̀rí pé nínú ọ̀rọ̀ ànábì yìí àgbọ̀ ewu bá bú bàbá oníbàbá tó ń bá bú bàbá rẹ ìwọ ló bú bàbá tó bí ọ ọlọ́run bá bu sọ pé wàlẹ́ àtàṣe gbóyàṣì ní ayẹyẹ ọ̀rọ̀ náà ẹ̀dùn nílá. wàlẹ́ àtàṣe gbóyàṣì ní ayẹyẹ ọ̀rọ̀ náà ẹ̀dùn nílá. ọlọ́run bá ní ẹ má bú àwọn tí wọ́n ń pè nǹkan ní ìlẹ́yìn ọlọ́run àti tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ẹ má fi bú wọn. يرد الله عدوا káwọn náà má bàa sọ pé wọn fẹ́ gbẹ̀sán ká má bàa wà lọ fún ọlọ́run ọba ọba àgbà bẹ́ẹ̀ sì ni wọ́n ló fà á ọlọ́run ọba kì wá nílọ lórí ẹ̀. kàdáàdìkà zayyana likulli ummatin amalahum. ọlọ́run ọba ní àwa la jẹ́ kí òòṣà tí wọ́n ń bọ ẹ kó jọ lójú báyìí ni àwọn ọlọ́run àmọ́ ṣe lọ́sọ̀ọ́ ìtọ́mọnìyàn bá ń ṣe àásì lọ́sọ̀ọ́ lójú ẹ̀ kódà ìdí nìyẹn tó fi jápẹ́ lómi wọn sọ pé èsì òun lọ ọ̀sán òun ní kó tó di èrò yìí òun ó bímọ lọ́wọ́ ọ̀sùn ó sì bímọ ní màsẹ̀ rẹ̀ ọba gbé ọmọ ọba dúdú ọba sọ pé àṣekù ni ọlọ́run sọ pé àbá alẹ́ sìn òun ò bímọ òun gbé ọ̀sùn òun ti sàdúrà ti pẹ́ òun wá wá sọ́dọ̀ ọ̀sùn òun wá bímọ ọwọ́ ọlọ́run ní báyìí là á ṣe máa jẹ́ kí tí wọ́n ṣe yẹ kó tí wọ́n ń ṣe yẹ kó máa jọ wọ́n lójú nítorí ìyàrá abẹ́bí ni wọ́n kódà ó lè wá sọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀ wọn dá lóhùn. ìbẹ̀rẹ̀ ni ó ti rí nítorí pa afẹ́jú jìyà. níwájú ọlọ́run kàdáàlè. kàdáàlè kàṣẹ iye náà lè kó lè rún mọ́tì ní àmàlà hàn. báyìí làwọn ọlọ́run ọba fún gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan iṣẹ́ aburú ọwọ́ wọn yóò wà máa jọ wọ́n lójú wọ́n máa rí jẹ ní díẹ̀ wọ́n máa rí mu ní díẹ̀ wọ́n lè wò làkúrò sí tọ́lọ́ òòsà táwọn ń ṣe ó gbé àwọn ẹ̀rá wọn lọ́kọ̀ wọ́n làwọn fẹ́ bọ̀ torí pé bàtà wọn ń bọ̀ ó ní òjé kí ọkùnrin máa ní accident wọ́n sì lè bọ̀ fún náà wọ́n kọ́ sí fẹ́ lásìlẹ́ǹtì ọlọ́run àti ọ̀sẹ̀ ìṣèlérà ọlọ́run ní báyìí la ṣe máa ń ṣe lọ́sàn-án fáwọn èèyàn kọ̀ọ̀kan ṣe lábẹ́ ọwọ́ wọn. ọlọ́run bá ní ẹ fi wọ́n lẹ̀ ọ̀dọ̀ ọlọ́run bá ní gbogbo wọn ń sẹ́rí padà bọ̀. fàyọ̀ náà gbé ohun bí máa gbà àná yá àgbàdo. ọlọ́run ní apàdà wá fún kó wa wọn ní ìwò báwo ni kó wá ṣe lu ayé gbogbo iṣẹ́ tí wọ́n wá ṣe pátá á ní o tó bá dọ̀dọ̀ ọlọ́ níjọ́ wo ni yìí bá a ṣe tu olùkàtà àwọn àlàyé kan kámọ́bà wá ṣe gbọ́ àlàyé alákọ̀ọ́kọ́ ni wípé ṣé bí bá ń ṣe wáàsí èèyàn ò lè fa bubu kan ẹbọ àti iṣẹ́ bọ́ ní áyà yìí kì í ṣe pé ó ń kọ́ fún wa gẹ́gẹ́ bá a ṣe sọ wípé ẹni tó kọ̀ jù láyé ó náà lẹni tí ń sin nǹkan mí lẹ́yìn ọlọ anabi ibrahim aleyhisalaatu wasalaam ìgbà tí ń bi àwọn òbí rẹ̀ léèrè nígbà tí wọ́n ní ibrahim wọ́n lòun ní ẹ lọ léèrè ẹni tó ń rún àwọn òòṣà wọ́n ní ẹ lọ ibrahim léèrè ìgbà tí wọ́n wá bi léèrè wọ́n wá ní a ó ṣe jẹ́ mi lẹ́ ń bi léèrè ẹ béèrè lọ́wọ́ fasalu kẹbí rọrùn mọ́ádá ẹ béèrè lọ́wọ́ èyí tó dàgbà jù nínú àwọn èrè ó fi èyí tó dàgbà lẹ̀ gbogbo kéékèèké pátá lọ́rùn ọwọ́ àfi ọkọ̀ àáké òfìsí lọ́rùn ọwọ́ ní fasalu ẹ béèrè lọ́wọ́ èyí tó dàgbà jù láàrin wọn ọwọ́ ní ìkànnù yàgẹ̀wò tọ́ba ti lè sọ̀rọ̀ yóò sọ fún yín yóò sọ tó ṣẹlẹ̀ gbogbo tó bá ṣẹlẹ̀ yóò sọ fún yín látara àdé eléyìí nígbà tí eléyìí wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá wúra wọn lójú pé àwa náà mọ̀ pé kò lè sọ̀rọ̀ ànábi ibrahim wá nígbà nígbà tí ẹ mọ̀ pé kò lè sọ̀rọ̀ kí ló fún ẹ̀fín sí ṣé ìwà ṣe làákàyè látara àdé eléyìí a lè sọ bẹ́ẹ̀ a lè fi ẹnu àbùkù kan pàápàá jùlọ nígbà tá a bá rí wípé fífẹnu àbùkù kan yẹn kò lè ta kò lè dá wàhálà á lẹ̀ pẹ̀lú ògbó ọlọ àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí ẹ̀ á máa tẹ̀síwájú torí pé túmọ̀ yẹn àkúdọ̀ dá dó ń bẹ̀ kẹ́lómi mọ́ bá wa sọ pé adẹ́pẹ́ni tí ń ṣẹlọ ọlọ́run náà lórí ọmọ ṣẹlọ ló fi bùkátà àlàyé lórí ọ̀rọ̀ alqadar iradatullahi alqadariya walqawliya abẹ́lẹ́ wọn bá nínú tóbi rẹ̀ ọlọ́mọ tí a fún wa alágbóyè ọ̀rọ̀ tiẹ̀ olùkóyè wa àbùdálì máa kọ́lé àmà ní sọ̀rọ̀lẹ́ àmà wà wà kọ́lé wà mẹ́ka fà wà kà fà. تدري المسايا وصيت صيت طناني وفي لساني مديح لكنني طمطماني وفي لساني مديح لكنني طمطماني وصلى الله عليه gbépò lápèjúwe ọ̀rẹ́ sùn lálẹ́ ọwọ́ agbépò wọlé nígbà gbẹ́gbọ̀n olóru ọ̀yà gbẹ́gbọ̀n gbò sẹ́yìn ẹ sọ yàrá àǹbí tọ́lẹ́tì náà ẹ dáhùn àwo ni wọ́n mọ síbẹ̀ àkùdé ìgbẹ́yìn ó gbọ́ ọdún sọ́kèwé kò dúró ń bẹ̀ wọn tó ti yé báyìí ilé ìwẹ̀ là ń ní ní ìsìn fi yé tọ́lẹ́tì tó ti lè ìdájọ́ tó jẹ́ léèwẹ̀ ó súnmọ́ ju ká kò ní tọ́lẹ́tì lọ lóbi jẹ́ pé àwọn ìbéèrè ọmọ ṣẹlẹ̀ pé ẹ̀dá kan ní àwọn afẹ́ kírun tó ní òṣèlú ráyè ètò ìbínú mọ́tàlásí ìta ìwá wà àpò akínú pàtà akínú tán àdúgbò ní sọ́kà mi. sọ́kà ìwé mọ́tàlásí tẹ̀lé yẹn lẹ́yìn náà mọ́tàlásí wá kún àwọn kan wá kírun lórí sọ́kà ìwé àwọn abẹ́rẹ́ ìwé sáwọn ẹgbẹ́rún ẹgbẹ́rún dáadáa nígbà tí òṣèlú pé nínú sọ́kà òwò orí lókè orí orí kò sí gbẹ̀rú bẹ̀rẹ̀ so bẹ́ẹ̀ náà bó o ṣe ń yàgbẹ́ nu tọ́lẹ̀tì ibi tí bẹ̀rẹ̀ ń lọ kò tí ẹ̀ dúró tò sí mi rárá so ìdájọ́ kápẹ́ bẹ̀ yẹn ní ilé ìwẹ̀ òun ló súnmọ́ ju kápẹ́ ní tọ́lẹ̀tì ọ̀pọ̀ àárọ̀ sísan tàràwì tábàjẹ tàràwì bóyá bá fẹ́ o lè sá padà bọ́ bá sì wọ́ bó ṣe pé bẹ́ẹ̀ ni náà lọ bá náfìlà àrántí ní sọ̀lá tó lé mọ́tìnà mọ́tìnà mọ́tìnà ètò ọba bá ń bẹ̀ bó ṣe méjì náà lọ́ba ló fẹ́ẹ́ tó bó ṣe márùn lọ́ba náà kí wútìrì náà sí ọba náà tó bá sì wọ̀ ọ́ lè tó kí ó pé ìlò tí wọ́n fi yàn ìgbàláyè pẹ̀lú ilé obìnrin tí ó ń da mìíràn kódà kó ti máa dà láti bí ọ̀sẹ̀ kan àárí ẹ̀rí kankan ní ìtura àfikè tó ní òmìnira ó bá rẹ̀ jẹ́ àbóso ìjẹun tí ò wọ́n ìyàtọ̀ bẹ láàrin nifas ẹ̀jẹ̀ bímọ lẹ́gbà tó bìnrin bá bímọ tán lẹ̀jẹ̀ yẹn tó wọn wá kì í wá sáré kóbìnrin tó bímọ so a lè pè ní nifas omi ra ẹ̀ ṣe nifas so ti yọ báyìí ìdí yẹn táwọn afáàlù ló kọ bá àwọn ẹ̀rẹ̀ jẹ́ ó dìgbà tó bá bí ọmọ torí pé bíbímọ tó bá ti jáde ẹ̀jẹ̀ bímọ tẹ̀lé wọn ni kì í ṣe bíbímọ gan ọlọ́pàá àwòjẹ ẹ̀jẹ̀ bímọ tẹ̀lé bíbímọ nípaṣì sì nìyí ẹni tí bá ṣe nípaṣì ni wọ́n fi lè gbà olùkíà tó ìdájọ́ ìyẹn ni bákan náà ìyàwó tí ọkọ rẹ̀ tó ń tún náírà tí ò tó ń tún tún náírà tí ò tó fi ṣe sọ́dá kọ ọ̀rọ̀ méjì láàbù dáhùn bí o ìyá lè má fún ìyàwó yẹn lówó kéèyàn ó sì fún aláìní ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé ìyàwó ó ti jẹun ìrẹsì ti wà ẹran ti wà ẹ̀wá ti wà dodo ti wà ọwọ́ àní ẹfún mi tí ọ̀rẹ́ náírà mo fẹ́ fi ra ìyẹn ní kò ìyẹn wà lóye rẹ̀ nìkan ẹ̀dá kù láti jẹ ẹni méjì jẹ kankan á ni mo sì béèrè òkú àmì ilé ẹni ìlú sí jùlọ lọ ni wọ́n ṣe rí èyí téèyàn fúyàwó èèyàn yẹn ládá méjì lè gbà lórí èèyàn fúyàwó tó bá yẹ kó dọ́gba tòbí yẹn lè pé ọkùnrin ní ìsìnkú nígbà mi àwọn òbí máa wọ́n béèrè béèrè ẹ má bínú o ẹlòmí ọkùnrin lè wà ẹgbọ́ ọkùnrin lè wà ló dé aṣọ lọ́nà méjì báwọn èyí tó bọ́ síbẹ̀ olùkàlùkọ owó tiẹ̀ ọlọ́ fún owó ó sàánà wa ọlọ́kùnrin ó tiẹ̀ wọ́n ní òkú tí iná yọ ìmọ́lẹ̀ yọ nínú sàárè tó amúròwò yọlọ tó bá ti jẹ́ pé mùsùlùmí yọ nìyẹn àlédájọ́ wípé ọmọ ìyàní lọ́dọọdọ́ àtìlédájọ́ wípé ìmọ́lẹ̀ ni mo sọ àtìlédájọ́ wípé èyí kò jọba àjẹ́ náà ẹlòmíín sì ń bẹ iná yọ níbi sàárè rẹ̀ tọ́ kàdé abẹ lórí ẹ̀ ọlọ́dọ̀ máa ibi tọrọ ìtọrọ rẹ já sí lọ́dọ̀ Ọlọ́run tó ti wà láyé tó bá pẹ́ ní ikú ni tán àwọn òwò ni lọ́ba kò sí ti, sí tí káwọn onídàájọ́ wá kò sí tá a fẹ́ fi ṣe tó ti wà báyìí ọlọ́wọ́n pé ẹnìkan nígbà tí wọ́n wá jẹ sàárè rẹ̀ o wọ́n bá bí wọ́n ṣe sí ìyẹn sọ pé dandan láwọn ti dandan Ọlọ́run ìyẹn sì sọ pé dandan lá ìṣẹ̀yìn Ọlọ́run ìràwọ̀ náà ara rẹ̀ ò jẹ́ra mi sí i yóò lórí ẹ̀sọ́ fẹ́ ìyẹn tó ti àwọn ànábì ọlọ́run sì ní ìhàwọn ìjẹra ọlọ́pàá táwọn ṣe à láti pé wọ́n mú bu ànábì sọ̀rọ̀ àwọ̀sọ̀ tó wà lọ́dọ̀ àwọn bá àwọn ọ̀pá ń bẹ̀bẹ̀ wọ́n ti sin ànábì gbogbo àwọn ànábì ọlọ́run ètò ìjẹra wọn èyí yẹn tó yẹ pé ṣé ànábì ọlọ́run wà ní ẹni tó wù yìí amúlòpọ̀ òde lọ àwọn kan yẹn ká fi lẹ̀ òṣèlú àwọn bọ́tà lọ́nà ṣé àkúdà ayé wa àbí òsà.